adamul idrori bi zawja a gbọ́dọ̀ máa fara níyàwó ìyàwó wa ni kì í a gbọ́dọ̀ máa fara ní yahrumu ala zawj an yaqsuda al idrori bi zawjatihi bi ayi wajihin haramu ni èèwọ̀ ni fún ọkọ kó wá gbèrò kó n fẹ́ máa fara níyàwó òun léyìíkéyìí ọ̀nà a gbọ́dọ̀ gbéyàwó sílé ká máa wá gbèrò pa fífara ní àwọn sì hàn án lè mà tí bá fi ọtán ojú rẹ ò rí tó ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ torí ẹlòmíín ẹlòmíín dàbí páńpẹ́ fún obìnrin ni kó tó fẹ́ gbogbo pẹ́pẹ́ fúrú ni ó máa ṣe ẹ rò pé òun kò sọkùnrin tó dáa mọ́ àfọ̀nìkan bóbìnrin ó ṣe máa rí nu àmọ́ kété tó bá kó sí i lọ́wọ́ tán báyìí ha obìnrin wọn máa sunkún àsunnú ni yóò fún ní hypertension ẹ̀jẹ̀ ríru gbogbo ẹ̀ àìsàn ni ó máa yọ sí la torí pọ́kọ yẹn ti di ẹ̀ ó ti di ìnira fún un ìfara ní wọ́n sì ti bí kó tó fẹ́ pé ṣó wù ẹ́ tó bá ti débẹ̀ má sọ fún wa kó wà má o kó ṣe má o ó ti ló wù mí gbogbo ọ̀nà ni wọ́n gbà sọ kódà onígbàwájú ní gbẹ̀yìn ṣe mọ̀ mi wà bẹ́ẹ̀ yóò máa gbọ́wájú yóò máa gbẹ̀yìn gbogbo tó bá láwọn fẹ́ wádìí gan pé ẹ̀fẹ́ wọn ẹ má wọ́ọ̀rì mo ti mọ gbogbo ẹ̀ mo ti wádìí gbogbo ẹ̀ yóò gbọ́wájú yóò gbẹ̀yìn ọkọ náà máa tì í má ọkùnrin ó tiẹ̀ tó bá fẹ́ lọ́kọ jẹ́ káwọn tó já wọn òbí rẹ̀ ó ṣe necessary things àwọn ìgbésẹ̀ tó tọ́ lópin ìgbà táwọn bá ti jẹ́ ẹni tó yá pé wọ́n fẹ́ fẹ̀sìn ẹ̀sìn ọlọ́run tí wọ́n rí lára wọ́n fẹ́ fi já irú èèyàn wo ni ilé wo ló ti wá ọmọ ta ni bóun náà wùwà ńlé wọn kán wá díẹ̀ fún ẹ ọ̀rọ̀ kí mo ti rí brọ́dà ní sísítà ní àbí mo rí pé hmm, jẹ́ ń wá díẹ̀ kó wọ́n láwọn èèyàn tí ó lè sọ pé èèyàn báyìí la máa ń sí ó dáa púpọ̀ ó dáa púpọ̀ so ọkùnrin míì wá wà tó bá gbóbìnrin sílé yóò padà máa fara ní èèwọ̀ wá ní tó bá pe nǹkan léèwọ̀ ni pé tó o bá ń ṣe òun dẹ́ṣẹ̀ síra rẹ̀ lọ́rùn ọkùnrin ò gbọ́dọ̀ gbéyàwó sílé láti máa fara ní lọ́nà kankan láàbì qawlin kò gbọ́dọ̀ fara ní pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wà láàbì darbin àbí pẹ̀lú nínà kó máa kóyà fún aw bi ghairi àbí ọ̀nà míì tó yàtọ̀ sí i èyí nínà ọ̀ èsì ní sọ̀rọ̀ sí ọ àmọ́ ọ̀nà òun mà ìwọ náà mà para ní ọ gbogbo ọ̀nà tí yẹn lè gbà fara ní ìyàwó àgbọ̀rọ̀ ṣe tó rà níbi nílá dọ́rọ̀rọ̀ wala dọ́rọ̀rọ̀ má fara níyàn ẹ má fara nira yín so torí ẹ̀ nínú hadith afáwọn hakim bin muawiya al-kushairi látọ̀dọ̀ bàbá rẹ̀ muawiya al-kushairi ó ní bàbá yìí ni ó sọ fún ọmọ rẹ̀ lábẹ́ pé kéèyàn máa kọ́ mi yẹn lẹ́kọ̀ọ́ ká sì máa dá wọn lẹ́kọ̀ọ́ bí yẹn sì jẹ baálé ilé bàbá yìí wọ́n sọ fún ọmọ rẹ̀ hakim yìí pé qultu ya rasulallah mo ní rẹ̀ òjíṣẹ́ ọlọ́mọba máa haqqu zawjati ahdina alayhi kílẹ̀ tó tíyàwó àwọn ìyàwó wa nígbà lọ́wọ́ wa. qal Anabini ni anto tu'imaha idha tu'imta kó o máa fún lóúnjẹ ńgbà tí wọn náà bá ti oúnjẹ jẹ wa taqsuha idha iqtasayta kó o sì máa dáṣọ fún un nígbà tí wọn náà bá ti ń ráṣọ wọ̀ yẹn ni pé wọ níkápá àti jẹun wọ sọ pé àti èmi ní tó ọ ni ànábì ní wọ́n ọ tí wọ́n bá fi ní kápá àti raṣọ fúnra rẹ̀ ìyàwó rẹ̀ náà gbọ́dọ̀ ṣe kíni gbọ́dọ̀ rà fóun náà tó bá wá fojú fò wọn pé àmàfẹ́ ẹ̀ ní púpọ̀ ṣùgbọ́n ẹ̀yin lẹ́ ń jáde lọ lẹ́ ń jáde bọ̀ ẹ sáà máa rà fáwọn alẹ́ kọ̀ọ̀kan dúpẹ́ fọlọ́hún kó àpìṣẹ́tì ẹ̀ ṣé gbogbo àtọkùnrin bá ti wá rẹ ẹyọkan ìyàwó náà gbọ́dọ̀ rẹ ẹyọkan rárá bẹ́ẹ̀ kọ́ ni ṣẹ̀ríà sọ ṣùgbọ́n tó bá ti bùkátà sí pàtàkì jùlọ láwọn àsìkò ọdún táwọn èèyàn máa ń bùkátà sásọ àbí ńgbà tó bá rí pé àwọn aṣọ míì ó ti nídìí kó ní àlékún ẹ wàá rà fún bá a ti máa ṣe nù tọ́lọ́ bá ti fún ọ pé kó o lè ra ní tó jọ́ra yẹn àti ní tó jẹ́ mustahabu rà á fún pé a oṣooṣù tí àwọn ìbá ti wọ sọ láàrin oṣù mẹ́tẹ̀ mi ìfẹ́ kó wọ ọmọ màá tó lọ sí shopping mi ìfúnni ṣé fún ibi tó bá sí tó bá ń wọ̀ tẹ́lẹ̀ yóò tún ráwọn èèyàn kan kó o fún ọlọ́run kí ọ ni kò sáburú mẹ́ kì í ṣe wasting of money o waste owó ẹ ó wíṣítì owó rárá sóye so torí ẹ̀ ń ṣe ọlọ́run ní tí wọ́n bá ti ń jẹ òun náà gbọ́dọ̀ máa jẹ kò sí gbọ́dọ̀ jẹ́ kó ìwọ máa jẹun tó dáa kó máa wá jẹun tí ò dáa yíò náà dáa kó ó sàn jẹun ó sàn jẹun kọ́ o ṣé wọ́n ní kápá àti jẹun náà gbọ́dọ̀ ní ó gbọ́dọ̀ jẹ so ẹ gbọ́dọ̀ máa ṣe dáadáa yìí sáwọn ìyàwó yín àfàwà hakim anabi wa sọ fún wípé àfàwà muawiyatul kushairi oníṣẹ́ ọlọ́run sọ yìí fún un anábí wọn wala tadribil wajha ó gbọ́dọ̀ máa gbáyàwó rẹ̀ lójú kò sírù bá wútó lè fẹ́ náyàwó rẹ̀ má gbà lójú ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin bó ṣe fi ìgbájú ìgbámú ẹ̀ṣẹ̀ bó ṣe fi bojú ìyàwó jẹ́ ọ̀pọ̀lọ ọkùnrin wà bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àwọn tí máa ń náyàn nínú àyànjẹ yẹn ojú máa yá sí wọn lọ́wọ́ gan àwọn tó bá lágbára jù ní lọ ojú máa yá sí wọn lọ́wọ́ gan abojú ẹjẹ abojú ẹjẹ ojú iná ni ó sì lànà bí kírọ̀ fún wa pé àgbọ̀dọ̀ máa ṣe kí ni àgbọ̀dọ̀ àgbọ̀dọ̀ jìnnà sí tábà fẹ́ báyàn wí kódà bàbá náà ó tún máa gbọ́mọ ẹ̀ lójú ìyá náà ó máa gbọ́mọ ẹ̀ lójú ẹ̀gbọ́n sábúrò máa sọ pé màá fún ẹ̀ ń gbajú àgbọ̀dọ̀ jìnnà sí kò dáa tá bá ń ṣe ẹja lọ kọ̀ntúrò ara wa anabini wàlẹ̀ àtẹ́dẹ́rẹ́ àlùwọ́jìhà ó gbọ́dọ̀ gbá lójú ó gbọ́dọ̀ ná kó gbá lójú ó ń ṣe ọlọ́run ọba o sì gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀bànújẹ́ sí má bànújẹ́ pẹ̀lú ọ̀rọ̀ má bànújẹ́ pẹ̀lú ṣe sòye látò kọ́bì má sọ̀rọ̀ ọ̀bànújẹ́ sí má fi wà ìbani nínú jẹ́ má fi bá lò Ànábì ní wàlá tahajur o sì gbọ́dọ̀ yẹn ìyàwó rẹ lódì even tó bá ṣe ọ́ ilá filibẹ́ẹ̀tì tó bá fẹ́ yàn lódì o gbọ́dọ̀ kó onú lé fún inú léwu náà lọ́ọ́ máa yàn lódì subhanallah ẹ̀wẹ̀sì islam subhanallah la tadribil wajha má gbáyàwó rẹ lójú ìwọ mùsùlùmí tó yá pé tíyàwó rẹ bá ṣe ọ ìgbájú ni ẹ̀ṣẹ̀ ẹlòmíì ti fẹ̀ṣẹ̀ bà ojú ìyàwó ẹ̀ jẹ́ ẹ wà arúbìnrin mi ojú olúwa yíbo báyìí kí ló ṣe ọkọ ẹ̀ ló gbá ló fún lẹ́ṣẹ̀ lójú á ní mo fojú gbàgìrì ni ní tó ń bò ọ láṣìírí ìwọ tí ò ká bò láṣìírí ìwọ ọ̀daràn yàrá mo fojú gbógiri ni ìyàwó tó ń bò ọ láṣìírí yóò tún wá dénú lé tó máa ní mo rò pọ́ sọ pé mi mo gbọ́ lójú ni ọba rí tí n bá ṣe fún ọ á wèrè gbáà ni ọ wèrè gbáà wèrè gbáà ni wọ́n ọkùnrin tó bá rí bẹ́ẹ̀ ò bẹ̀rù ọlọ́run rárá ó tiẹ̀ mọ̀ pé n tó ń ṣe yẹn gan-an ọba tó níkàpá lórí rẹ ju bí wọ́n ṣe níkàpá lórí ẹ̀ lọ ń bẹ lókè rẹ tó sì lè gbá ọmú nígbàkigbà tó bá wù ó rò bẹ́ẹ̀ òun tún máa bò wọ́n láṣẹ ìwọ́n tún máa fi halẹ̀ mọ́ subhanallah ní nítorí ẹ kó bọ́ sí kọ̀kọ̀ kó máa bẹ lọ́hùn pé ọlọ́run foríjì mi kó tún máa bẹ òun náà pé dákun má bínú àṣìṣe ni mo fún ọ lẹ́sẹ̀ lójoojú rẹ yíbo dákun má bínú mo gbọ́ ọ lójú má bínú. àṣeyàn gbọ́dọ̀ bá ọmọ kékeré gan kéèyàn fẹ́ bá wí kó wá gbá lójú gan kó má bẹ̀ ibi táwọn anábìlẹ̀ gbọ́dọ̀ fọwọ́ kàn tẹ́ bá fẹ́ báyàn wí ó wá gbá lójú yẹ kó bẹ ọmọ náà pé dákun má bínú pé mo fún ọ gbàjú ìdílé yẹ kí n ti nà ọ dákun má bínú ká má ti wàá pé ìyàwó rẹ̀ subhanallah alọ́ndàkùn má ṣe wá ní ọkùnrin burúkú àwọn ìyàwó wa wala tuqabbih ànábì ni má sọ̀rọ̀ má fọ̀rọ̀ má sọ̀rọ̀ bànújẹ́ sí má sọ̀rọ̀ burúkú sí ọkùnrin míì lónìí ọ̀rọ̀ burúkú ni máa fi bọ́yàwó rẹ̀ yó yóò sọ yóò nu ìyàwó rẹ̀ lọ́rọ̀ burúkú yóò sì yó dẹ́m yóò sì yó dẹ́m inú ìyàwó máa bàjẹ́ yóò wá sọ fún gbogbo ojú yóò wá pọn rororo kí ló ṣe ọ́ oró nǹkan kan ní ọkọ rẹ ló sọ̀rọ̀ bànújẹ́ o ẹjá bẹ̀rù ọlọ́run gbogbo àwọn ọkùnrin àwa náà lọ́mọ obìnrin tá à ń bí ẹlòmíì ò lè tọrọ pé bóun ti rí òun bó fún ọmọ òun obìnrin nírú ọkọ bẹ́ẹ̀ ìwọ náà mà tọrọ rẹ̀ ẹ̀rù ń bà ọ́ ń bà sọ pé ah ń bẹ lọ́n pẹ́ni tó tó dáa jù mí lọ ní kọ́lọ́n ó fún ọmọ mi lóbìnrin àmọ́ tó bá jẹ́ pé irú mi náà ló bá fún alihamudulilayi ẹlòmí lè wí bẹ́ẹ̀ àmọ́ ìwọ mọ̀ pé wọ́n ò tó bẹ́ẹ̀ wọn àbí ọ̀dà kò wí bẹ́ẹ̀ nígbà tó ń tọrọ orí ibú fọmọ rẹ ni torí pé wọ́n gan fúnyàwó rẹ orí ibú ló jẹ́ fún àgbọ̀dọ̀ rí bẹ́ẹ̀ ọkùnrin ò rí bẹ́ẹ̀ já bẹ̀rù

ẹwu ẹ̀kọ́ tí wọ́n lánàá bí náà sọ ọlọ́run ọba ní fílmù ibùsùn ibi tẹ́ ẹ jọ ń sùn sí òun ọ wà fún yóò wá sùn jẹnu yàrá kan náà hikma islam torí pé tẹ́ ẹ bá jìnnà síra yín ṣètánì oníribi làyín oníribi wọlé sí yín láàrin nígbà míì bá ń wọn jà tán wá wọn lódì tọkọ wa sunbomi tíyàwó sunbomi nígbà míì ọkùnrin tó bá da yóò jí yóò tún máa jíyàwó ẹwà àánú máa ṣe àánú ti ń ṣe ọbọ ó máa ká amára pé after ó mi ó lóòótọ́ ó sì lóòótọ́ but bóun náà ṣe bó ṣe rí pé ìyàwó kágúlú tún yóò máa jíwò àánú ìyàwó yóò máa ṣe kíni yóò máa ṣe táànú bá ń ṣe yóò sáà tún máa gbójú pé mo fẹ́ kó mo fẹ́ kó fìlẹ̀ díẹ̀ ah tí o lè kíké inú kéjì mọ́ afọmọbìnrin yìí sí tí bá sọ̀rọ̀ tí n ṣe kankan yìí wọ́n lè jẹ́ pé ọ̀nà lọ́wọ́ pèpè à mo rí ṣe ìwọ́ lọ sí wàá fà ẹwà yẹn jù yóò wá náà wà ní má bínú. ó sì lè jẹ́ pé òun náà torí ti lè wá ọ tí ó so ọ tí ó òun náà ni ó padà wá dì mọ́ ọ wọn ó sùn wọn náà kẹ́yìn ní síbò míì o bá sùn níbi kan ibi tó sùn kẹ́yìn yóò kẹ́lẹ́kẹ́lẹ́ wá ibi tó ṣe ni ibi tó sùn sí yóò bá dì máa wí má bínú má bínú mi má bínú má bínú sí mi yọ má bínú torí pé wà á ń tòsí ni tó bá ti fi lélẹ̀ tó jáde ẹ̀ ó parí inú yóò iná ìbínú máa kẹ̀ sí ni iná ìbínú yóò máa tẹ bá fẹ́ yín àwọn ìyàwó yín lódì ńgbà tẹ́ ẹ̀ tí ìníyàwó kọ̀ ìyàn lódì yín ẹ jẹ́ kó jẹ́nu yàrá ẹ kàn má sùn pọ̀ ní ibùsùn ní ẹ̀yàn lódì kìí ṣe yàrá tẹ̀jọ́ ń gbé mọ́ nítorí pé oníyàwó míì kó wá fòun lẹ̀ kó wá gba bòmí lọ ìyàn lódì yẹn ti kọjá àlà torí wọn ó tẹ̀ láṣẹ ọlọ́run tó bá fẹ́ bí ọbọ̀ ní oṣù wá rí ọbẹ̀ sí yóò wá bọ nílé àbí wọ́n tó takú tó wálé mọ́ sí ibẹ̀ ní oṣù wá rí ọbẹ̀ ó mọ̀ pé ìyìn òun ló máa ń mú ìjàmọ́ ẹ̀mí ìjàmọ́ gùn tó bá rán yẹn sí ọgàn wà á tún máa sakọ wà á tún máa sakọ òní gbà bọ̀rọ̀ ṣùgbọ́n tẹ́ bá jọ wà ń lé tẹ́ ẹ̀kàn bára yín sọ̀rọ̀ àti parí ẹ̀ máa ń easy gan ó máa ń easy gan ó máa ń easy gan ànábì náà tún wá fòtélé wípé wàlẹ̀ àtàjọ́r ẹ̀ wàlẹ̀ àtàjọ́r zàwùjátàk tíyàwó rẹ̀ bá ṣe ọ̀ tó fẹ́ yàn án lódì tó fẹ́ dá sí i filibaiti ni inú ilé náà ni ó ti yàn án ní odi má jáde kó ń lé fún inú ilé náà ni ó ti yàn án lódì ẹjọ́ máa sunrun lé kùránì ní àmọ́ ẹjọ́ ẹlẹ́mọ́jọ́ sùn bìkan náà àmọ́ má jáde ńlé ha allahu akbar islam ma da o táwọn ọkùnrin tá a bá lè tẹ̀lérú àwọn àmàrà yìí ọ̀pọ̀lọpọ̀ ọjà tó di pẹ́ǹtúká tó rí lọ lọ́tọ̀ tẹ́sẹ̀ lọ lọ́tọ̀ tá a gbọ́ra ayé wọn tó fi dòní tó wá padà wá ṣàkóbá fáwọn ọmọ tá a ti bí ń gbà táwọn ò sí pọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ fìtínà yìí ò ní kẹnu tó bẹ́ẹ̀ kò ní kẹnu tó bẹ́ẹ̀ ṣó tọ́ láti nàyàwó wa bẹ́ẹ̀ ni torí kùránì ló sọ a sì ní dantí kùránì wínú wadribuhunna ọlọ́run ọba ní ẹ̀nà wọn ṣùgbọ́n ẹ sọ ẹ fura ìgbà tá ànábì ń sọ alukur'ani fi nínà òfin rinlẹ̀ nínú hadith eléyìí tá a mú ànábì wọn sọ pé la tadrib alwajha ayé la tadrib zawjataka filwajhi máa ń ná ìyàwó rẹ lójú tó bá fẹ́ báyàwó rẹ rí máa ń ná lójú nínú àtẹ̀yìn bá ti nàyà lójú kèèké nínà yìí kèékira púpọ̀ mọ́ èèyàn lè fíìlì àmọ́ kèékira mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínà tó dalé àtọ̀nà ọkọ àtayarú nínà ojú ni lẹ́yìn náà ni pé tíyẹn wá máa ń lọ ra kòbókò àbí wáyà kó máa wá kí i fúnyàwó rẹ̀ kó máa kí i fúnyàwó rẹ̀ rárá anábì tún sọ láàyè mí sallallahu alaihi wasallam wípé táwọn obìnrin bá ṣe nǹkan tẹ́ ẹ fẹ́ fi nà wọ́n fadribuhunna darban ghayra mubarrihin nínà tí ò ní mú ara wọn lé bèlè pé yóò wá ṣe wọ́n léṣe ni o ìsìláàmù tún dì ọ́ torí wọ́n tó já pé yìí wọ́n mọ̀ ah, ní pé ọlọ́wọ́ bá ní wá dẹ́rẹ́bù húnna tí wọ́n nù la tadribu alwaji fi yóò náà kún máa nà lójú ni wọ́n di mú tó fi ń lójú tó fi nígbà mi ẹ̀rọ obìnrin mi báyìí ẹ̀kẹ́ lè wú kangu báyìí kan kí ló ń sọ yóò ní mo fi gbó giri ni ẹ mọ̀ pé obìnrin yẹn àwọn púpọ̀ kò ní fẹ́ kẹ́ mọ̀ mo fẹ́ nu gbógiri ni ọkọ̀ ló sì náà àwọn tó máa yára lẹ́nu àwọn ti jànú àwọn tó ti ṣe bí ti máa ṣe inú ah, ọkùnrin kọ́ nìwọ wàláì àṣìyàngbà ni ọ́ àwọn tó rò pé wọn ò mọ àwọn ti wá mọ̀ pé tẹnu ìyàwó rẹ bá ti wú ìwọ ló lẹ́nu tètè rẹ bá ti bẹ́ tẹnu rẹ ń ṣẹ̀jẹ̀ ìwọ lẹ́nu bójú rẹ bá wú ìwọ lójú ah, ọ̀yìn sọ̀kọ̀ ọ̀yìn sọ̀kọ̀ ọ̀yìn sọ̀kọ̀ rí anabi ńlá tẹ́dírib alwajiha mọ́gbáyàwó rẹ̀ lójú anabi tí wọ́n sọ láàyè mí ọlọ́ni ẹ̀nà wọn lóòótọ́ anabi ní mọ́gbà lójú sórí pátì dé anabi ò ní ọmọ náà mọ́gbà lójú anabi ń dé bọ̀ díẹ̀ díẹ̀ nù mọ́gbà lójú ẹ̀rí báyìí anabi tí wọ́n sọ láàyè mí wípé wadribuhunna dorban ghayra mubarihin ó ṣe ń tẹ́ fi lóòótọ́ ní tí anabi sì kó ti láàrin tó le lágbára ni anabi wa ni òwa fẹ́ náà dọ́rọ̀bà ghayra mubarrihin nínà tí ò ní mú ara rẹ̀ lébèlé para rẹ̀ ó ṣe kí ni yóò fàyà ni nínà tí ò ní mú ara rẹ̀ wú dèpèdépò para rẹ̀ ó bẹ́ oníkóná subhanallah tọ́ ọlọ́run kò jí wá lẹ́ni tí ó rófin ọlọ́run pamá tí ó sì lè tẹ̀lé òfin ọlọ́run arọ àwọn ọkùnrin eléyìí tá a wí yìí àwa tá a bá gbọ́rọ̀ mi yìí láti bẹ̀rẹ̀ ẹ̀já padà tún lọ tún gbọ́ ká máa tó jẹ́ ẹ̀tọ́ wa tá a fẹ́ fáwọn ìyàwó wa ká má bàa pàdé ọlọ́run jágbajàgba ká má bàa pàdé ọlọ́run pẹ̀lú bínú ọlọ́run wọ́n ní kí ló ṣe wọ́n ní ìyàwó rẹ̀ ló ṣàbòsí fún torí àwọn ìyàwó wa tó ń bẹ lábẹ́ wa àdánwò ni o báwa náà ṣe já àdánwò fún wọn tí wọ́n bá fẹ́ tọ́ wa dùn wọ́n yóò hùn wá níwájú ọlọ́run báwa náà bá fi tiwọn náà dùn wọ́n yóò jẹ́ fìtínà àtàdánwò fún wa wájú ọlọ́run àfìyí tá a bá ń da fún ara wa ìyàwó rẹ̀ ló dìde sọ pé ẹ má wọrí ìyàwó mi kékeré àbí ìyàwó mi ìyàwó ìyálé mi eh, ọjọ́ oorun mi mẹ́ta tẹ̀ ń fún mi mo yọ̀ǹda ẹyọ kan fún un dẹ̀ àbí mo fún méjì àbí mo tiẹ̀ fún gbogbo ẹ̀ kẹ́kẹ́ sáà máa sálámà sí mi kò nídìí kẹ́ ẹ sọ̀dọ̀ mi eh, ìgbà tẹ́ ẹ bá ti ráyè lọ́sàn-án eh, àbí lálẹ́ kẹ́ ẹ tó lọ ẹ lè yọjú sáwa náà àmọ́ sísùn tì mo yọ̀ǹda fún yín ẹ lọ́ máa sùn sọ́dọ̀ rẹ̀ tó yé. So, tó bá fi ilẹ̀ fún rẹ àtàwọn ẹ̀tọ́ mi kò burú ó mọ̀ yìí pò ń ṣọ́ọ̀gù fún lówó oúnjẹ náà ni ọlọ́run sì ti kẹ́ ẹ wá ní baálé wa látòní lọ mo yọ̀ǹda owó oúnjẹ mi ẹ má dààmú lórí ẹ̀ má kódà ẹ má dààmú lórí tàwọn ọmọ tí mo bí fún yín náà yín máa bò yín láṣìírí lórí ẹ̀ òun ló yọ̀ǹda ó yọ̀ǹda tiẹ̀ ó tún wá bọ́ gbé yìí tí kò kàn án òun náà ni tàwọn ọmọ lómi owó ilé ìwé owó ilé àwọn ọmọ má mo yọ̀ǹda ẹ yọ yìí kó nù dààmú yẹ yọ kó nù wàhálà tẹ̀ ń ṣe ẹ fèsì àwọn yòókù ọlọ́run bá yín gbọ́ yòókù á kẹ́yìn ó dúpẹ́ fóbìnrin bẹ́ẹ̀ sóye tó bá yọ̀ǹda ó yọ̀ǹda ni o àmọ́ tí o bá yọ̀ǹda ẹ kọ́lọ́dọ̀ pé àbọ̀lù ah, after all wo jù mí lọ after ṣe kíní kan jù mí lọ kíní kan kan kan tí wọn ò ní san ni ò ní à ọ ah, ń gbé oúnjẹ alẹ́ rẹ fọlọ́ngbò jẹ ni kò tí ń wá sọ́dọ̀ rẹ òfẹ́ kọ́lọ́hún darí àrísìkí òun padà sọ́dọ̀ rẹ ọ̀ wá ní òní lẹ́nu ọ̀rọ̀ má òsì ní jẹ́ baálé ilé gidi má tí ẹ bá ti pé ọ̀dọ̀ obìnrin ló bá ti wá pé mo yọ̀ǹda tọkùnrin bá ti dóńdó wípé kájọ máa gbé e ṣe náà òye sábà dáa mọ́ yàtọ̀ sáwọn tó já pé bóyá ìyàwó rẹ̀ náà mọ̀ wípé ìgbésí ayé tá à ń gbé níbi tá a wà yìí ha tí n bá dáa dùn nìkan ọ̀rọ̀ wù lọ ilé ayé ó sùn tó wà wò pé ẹ̀jẹ̀ àjọ máa ṣe síra wọn nígbà míì àwọn míì ń bẹ láwọn ìlú mi tó jẹ́ pé lè jẹ́ pé ìyàwó gan ni ó máa ṣiṣẹ́ àsìkò tó pọ̀ jù àsìkò tọkọ rí láti fi ṣiṣẹ́ òun ò rásìkò tó pọ̀ díẹ̀ ni ìyàwó yẹn ni wọ́n á rówó dùn ní nájù nínú ilé tá à ń gbé ẹ̀jẹ̀ àpìṣẹ́tì wọn ìntàwa náà bá wà lè fi ràn wọ́n lọ́wọ́ kò yẹ kó jáde kó lọ máa lóun ṣiṣẹ́ ní òfin ojú tó iṣẹ́ ilé àmọ́ ńgbà tó ti wá ń jáde títí lọ ń ṣiṣẹ́ yìí tí n fi ń kún wọn náà lọ́wọ́ pé kí pamọ́ pin ọ́ ẹ́ kó má su ọ kó má rẹ̀ ọ́ tí n fi ń kún ọ lọ́wọ́ yìí ìwọ náà wá tètè délé ó sì mọ̀ pásítọ̀ tóun ó dé yóò ti rẹ̀ ẹ́ tí wọ́n náà bá kún lọ́wọ́ lórí àwọn nǹkan alé mi iná kò burú torí ànábì náà máa kún àwọn ìyàwó ẹ̀ lọ́wọ́ lórí nǹkan alé ẹ̀tọ́ rẹ ni kó bọ́ láì jáde kó ń lé rẹ̀ ó wá jáde lọ ìwọ náà sì yọ̀ǹda pé tọ̀ náà lọ máa ṣiṣẹ́ kájọ máa fi kúnra wọn ó wá tún ṣiṣẹ́ ọ̀hún ó tún wá ní gbogbo tó jẹ́ṣẹ́ eléyìí náà ló gbọ́dọ̀ wọ́n náà gbọ́dọ̀ mọ̀ pé bó ti jáde kó nílé òun yóò affect àwọn nǹkan kan ó lè jẹ́ pé òun ló wà ní kátìndì dájí ìwọ ló wà ní kó pẹ́ díẹ̀ ó lè gbálẹ̀ kí wọn náà gbá ẹnìkan ò ní mà kó gbálẹ̀ ẹnu lé ọbẹ̀ tó ọbẹ̀ tó yẹ kó gbé kaná ìwọ náà lè gbé kaná ẹnìkan ò ní mà pé wọ́n ló ṣeré ẹjọ́ máa yí mara wọn àmọ́ òun ń lo àsìkò tó pọ̀ ń biṣẹ́ kódà ó tún lè ju tiẹ̀ lọ ó tún wá dé náà tó ní gbogbo ẹ̀ náà náà ni kó máa ṣe ó dé ilẹ̀ dọ̀tí ó dé abọ́dọ̀tí ó dé oúnjẹ ó dé gbogbo ẹ̀ tí yóò para rẹ̀ ni ìwọ sì ló lè dá sẹ́sẹ̀ yìí ìwọ nìkan lè dá sí torí ẹ̀ abala yẹn náà gbọ́dọ̀ máa rò ó máa lu kéde kó wà wá dóńdó pé ah, after all ìwọ ló gbọ́dọ̀ gbálẹ̀ ah, after all after all after nǹkan padà bàjẹ́ torí púpọ̀ náà mọ̀ yìí pé àsìkò tí ń lò ń ta náà ti pọ̀ nísìnyí fi ń ràn ẹ́ lọ́wọ́ ni kàgàrà má bàa dẹ̀ ẹ́ wọ́n náà gbọ́dọ̀ kún lọ́wọ́ kódà ànábì tó jápò ní ń wáyé tó gbogbo bùkátà jíjẹ mímu àwọn ìyàwó rẹ̀ nígbà Khadija ti kú ànábì àtún máa àwọn ìyàwó wọn lọ́wọ́ ńlé ànábì máa ran àwọn ìyàwó wọn lọ́wọ́ ńlé tó torí ẹ̀ àwọn abala yìí náà ṣàkíyèsí abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala ẹ̀ kọ́lọ̀ ń kó kún wa lọ́wọ́ àwọn ọkùnrin kó já lè pé ẹ̀tọ́ wa lórí àwọn obìnrin kó ṣe wá ní ọkùnrin tó ní tó tó já sí pé gbogbo tó yẹ kó gbé nùbọ̀ káàtà ìyàwó rẹ̀ yóò gbé lẹ́yìn náà ìmọ̀ràn sì tún ni wípé ìyàwó rẹ̀ tó náwó lé lórí tí ń gbowó oúnjẹ tí ń gbowó aṣọ gbowó kínní ó lè máa rówó kó máa kọ́lé má banújẹ́ o bí wò bá kọ́ o ṣe rí ilé àkọ́kọ́ táwa máa ń kọ́ ni ká tọ́jú ìyàwó ká tọ́jú ọmọ ká ṣẹ̀tọ́ wa lórí wọn òun olówó tí ó ná fún wa ìnáwó ọmọ òṣìṣẹ́ lọ́rùn tiẹ̀ tó bá ṣe ni náà pé àìsí lọ́rùn tiẹ̀ ó pọ́sibù kó máa rówó kó sì máa rí lẹ́ra kó máa rí lẹ́kọ́ ọlọ́run ló kẹ́ ẹ má jà á ṣe kéta a sì gbọ́dọ̀ sọ pé ńgbà tóun náà ti wá ní àwa náà ní ná fún mọ́ rárá àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ àwo máa bọ́ wọn àwọn ẹni létà wà ń kọ́ tá a sì máa ṣe tí ìdùnnú tí ìdùnnú pé àṣẹ Ọlọ́run ni mò ń tẹ̀lé òfin Ọlọ́run ni mò ń pé kódà má jẹ́ nìkan tó ń pè à ìwọ nìkan ló ń ra gbá ló ń ra wo ìyàwó rẹ òun kọ́lé à ó sọ oníròònú sọ fún pé oníròònú àṣẹ tọ́lọ́ ń pa ọ́ ló ṣe kínní ló ń tẹ̀lé ntọ́lọ̀ ní yóò rówó tiẹ̀ bí ṣe ní fi ṣe ntọ́lọ̀ ní kí wọ́n máa fowó tiẹ̀ ṣe ni wọ́n ṣe kí ni ni wọ́n ṣe wàláì bí mi ti máa ronú nù kò sí nǹkan tóbìnrin lè ní tó lè bà mí nú jẹ́ nìyí torí mo gbà yí pé ẹ̀tọ́ tèmi ni pé kí n bọ́ kí n bọ́ ma kí n gbé bùkátà lórí ẹ̀ kí n gbé tọ́ma èyí tó bá yọ̀ǹda fún mi màá dúpẹ́ màá sì bẹ́ lọ́n pé kọ́ lọ́n ó san án lẹ́sàn àmọ́ èyí tí ò bá yọ̀ǹda ìnílà bọ̀ lọ́rùn tó bá sì ń rí dáadáa ṣe kò lè bà mí nínú jẹ́ torí pé ibì kan ní ó sàánáwó tiẹ̀ náà sí kò ní fi bọ́ mi kò ní fi bọ́ ma ẹ̀tọ́ rẹ̀ sì kọ́ ni kó bọ́ mi kó bọ́ ma so ẹ̀tọ́ tèmi sì ní kí n tó bọ́ òun pẹ̀lú tí ń rí èyí tó ń wá rí yẹn tí yóò lọ máa dàánù sókun àbọ́sà ni yóò máa fi ṣe nǹkan kan náà ni wá tó fi ń kọ́ ní fi ń ra ilẹ̀ inú rẹ̀ wá ń bàjẹ́ má jẹ́ inú rẹ̀ bàjẹ́ ọlọ́run ni kó sì máa bi tó dáa náà sí náà ni abẹ́rẹ́ ba gbogbo wa náà àtàwọn ilé tí ń ṣe táwọn fìtínà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 The Guidance Facebook page. Follow, like, and share.